bisimilahi alhamdulilahi wasalaatu wasalaamu ala rasulillah akínyínlé káàbọ̀ sórí àkọ́tún ètò al-ilmu nurun ètò tí ń dé sí ti gbọ̀ wá gẹ́gẹ́ bá a ṣe mọ̀ látìgbà tí àwa ti bẹ̀rẹ̀ ní ìkànnì yìí Abu Sumayya Ratada Alim ní orúkọ tèmi lánàá imam ti ṣàlàyé fún wa bọ́lá ọba alekeola àtòjíṣẹ́ mọ̀jẹ̀fẹ́ká ṣe itikaf fún àwọn tá a bá láníyàn àti ṣe bẹ́ẹ̀ gbogbo tí wọ́n ṣe fún wa lálàyé bá a ṣe bẹ̀rẹ̀ bá a ṣe parí nǹkan fẹ́ ká máa ṣe ń bẹ̀ ká lò ó gẹ́gẹ́ bí òfin kọ́lọ́n kó gbà níjọsìn lọ́wọ́ wa. bákan náà lónìí wọ́n tẹ̀síwájú láti tún ṣàlàyé fún wa lórí n tó tún ṣe pàtàkì tó ní í ṣe pẹ̀lú àwẹ̀ wa yìí òun náà ni òru Laylatul Qadr gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé àwẹ̀ àti Laylatul Qadr ìyẹn ni pé Ramadan àti òru yìí ọlá ńlá méjì kan ni tọ́lọ́run bá fi kí àwa mùsùlùmí ká tún lè ṣe àǹfààní látàrí pé bọ́ a ṣe lò pẹ̀lú òru yìí a tẹ̀síwájú pẹ̀lú àǹfààní tó wà nínú ẹ̀ àti oríṣiríṣi ọ̀rọ̀ tó so tí màmá ọmọ ṣàlàyé fún wa ní kété tí èmi bá dákẹ́ báyìí ló má jẹ́ àgbàgbé bí ẹni tó ṣe onígbọ̀wọ́ ètò yìí náà ní àjọ tí a mọ̀ sí markazul qalbi salim tí ó wà ní jọ̀ǹkù àmọ̀dá òjèrè ní ìbàdàn imam bismillah. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. alhamdulilah fún masalatu wa salaam ashraf khalqillah. محمد صلى الله عليه وآله وسلم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أدعوك فون ولوبا الحمد لله أتراك ولقبك أتقفون أبو محمد صلى الله عليه وآله وسلم ẹni tí ọlọ́run bá rán sí wa láti wá ṣe àlàyé gbogbo nǹkan fún wa àlàyé àwọn nǹkan tí ó jẹ́ ká rí ojú rẹ ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń ṣe àlànà bá muhammed sallallahu alayhi wa sallam onímọ̀ min amelin arábìnrin kò sí nínú iṣẹ́ olóore kan yuqarribu ila aljanna tí ó sún yàn má aljanna tí ó sún yàn dọ́mọ aljanna wa yub'id minan nar tí ó sì mú yàn jìnnà sínú ọlọ́run tẹ́fẹ́ illa wa qad buyyina lakum àfikọ́jẹ́ pòun ti fàsìkò lẹ̀ láti ṣe àlàyé fún ẹ ní yékéyéké lálàyé tó jẹ́ pé kò ní sí rújúrújú kankan bẹ̀ àbí Allah subhanahu wa ta'ala nínú ẹni tí yóò máa àlàyé ànábì wa Muhammad yóò sì lè máa mú lò káfílẹ̀ bá tata rẹ̀ sórí rẹ̀ ọlọ́kọ́ mọ́ sáà ka ẹnìkọ̀ọ̀kan wa mọ́ inú àwọn èèyàn bẹ́ẹ̀. ẹ̀pẹ́ lánàá ṣàlàyé fún wa nípa odidi ìjọsìn tí ń bẹ nínú Ramadan tá a mọ̀ sí al-i'tikaf àti àwọn oríṣiríṣi ẹ̀kọ́ àti ìdájọ́ tó rọ̀ mọ́ nínú ẹ̀sìn. lẹ́yìn bí idnillahi ta'ala tí wọ́n ṣe ṣe àlàyé fún wa á tún máa sọ̀kan pàtó nínú àwọn ìjọsìn èyí tó farasin sínú Ramadan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti wá ń yọrí jáde báyìí òun náà ni Laylatul Laylatul Qadr ẹgbẹ́ gbólóhùn yìí ó gbajúmọ̀ bí ìsáná ẹlẹ́ta ni lọ́dọ̀ àwọn mùsùlùmí ní pàtàkì jùlọ nínú oṣù Ramadan tí a wà níbẹ̀ yìí wọn náà ní òru pàtàkì ni òru abíyì kí ni jẹ́ bẹ́ẹ̀ kí là máa ṣe níbẹ̀ kí tẹ̀ ní pàtàkì òru yìí kí ni àdádálẹ̀ tí àwọn aládàádálẹ̀ tí wọ́n ti mú wọnú òru yìí torí pé kan nínú àwọn onímọ̀ ó ní kò sófin tọ́lọ́ ọba subhanahu wa pa wá àfi kó jẹ́ pé ṣàìtàn ẹni ìgbéjìnà síkẹ ọlọ́run àfi kó wọ ọ̀nà méjì tí ó fi jẹ wá lórí ìlérí àlámọ̀rí yẹn tí ó bá gba ọ̀nà àṣejù tí ó bá gbà jẹ wá lérè àsìkò ọ̀nà àṣetọ́ ọlọ́ba sì ni wá kadhalika ja'alnakum ummatan wasata ọlọ́ni ìjọ wọn tún wọ̀n sí láṣẹ yín ìjọ tí ò ní láṣejù tí ò sì ní láṣetọ́ tẹ́ anabi sallallahu alayhi wa sallam tó ṣe òrùlé Lailatul gẹ́gẹ́ bó ṣe wà nínú ọkọ̀ ẹ̀ Laylatul Qadr ó jòrò àbí òru pàtàkì nínú àdìsí Anas ibn Malik radiyallahu ta'ala anhu lákọọ́lẹ̀ lọ́dọ̀ àfáwà ibn Majah àdìsí yìí àdìsùn hasan sahih gẹ́gẹ́ bí àfáwà aládìsí Sheikh Al-Albani bí wọ́n ti ṣàlàyé Anas ibn Malik wọn dakhala Ramadan faqala Rasulullah sallallahu alayhi wa sallam wọn ní àwọn Ramadan wọlé lọ́dún kan inna hadha ash-shahra hadarakum arábìnrin oṣù ramadan ló máa ti wọlé báyìí wa fihi laylatun khayrun min alfi shahr arábìnrin náà oṣù yìí òru kan bẹ́ẹ̀nbẹ́ẹ́ òru ayọ̀ kan péré ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ. àní man hurima faqad harima al-khayra kullahu. àní gbogbo ẹni tọ́lọ́ ń bá ti hánà dáadáa fún gbogbo ẹni tí ò bá ti rí dáadáa mú tí ò bá ti dolóríire nínú oṣù yìí gbogbo dáadáa ló ti bọ́ fún nínú òru yìí. وما يرم خيرا إلا محروم wọ́n lànà ìbọn Muhammad sallallahu alayhi wa sallam sọ pé wàlá yuhramu khayraha illa mahrum ẹnìkan kan ò wá ní ọwọ́ ẹnìkan kò ní bólẹ̀ nínú ọ̀rọ̀ yìí kó má rí dáadáa mú mbẹ́ àfikọ́jà ẹni tó jẹ́ pé dáadáa ọlọ́run ti hàn náà rẹ̀ fún kọ́lọ́n kọ́ máa ṣe ọ̀rẹ́ tí ó hàn náà dáadáa fún ní dáadáa táyé àti tàkìyàmà àwọn àfọ́nímẹ̀sìn wọn ní ọ̀rọ̀ yìí ṣe pàtàkì púpọ̀ àfọwọ́ àgbà ṣẹ́fúnnáṣẹ́ sheikh ibn nasir asaadi inú tafsir wọn nígbà tí wọ́n ń ṣe àlàyé suratul qadir ẹ̀ pé odidi sóra kan wọn náà ní suratul qadir tọ́lọ́n fi sọ̀rọ̀ nípa òru yìí wọ́n ṣàlàyé pé wa summiya laylatul qadir li'idhami qadriha wọ́n ń pè ní òru pàtàkì òru tó nípò òru tó gbayì nítorí pé ó jẹ́ òru tó pàtàkì lọ́dọ̀ ọlọ́run wa fadliha inda àti ọlá tí ń bẹ fún òru yìí nínú ọlá tí ń bẹ fún òru yìí òun náà ni pé òru Laylatul Qadr òun náà ni ọlọ́ọ̀bá sọ al-Qur'anul Karim ọlọ́ọ̀bá sọ kalẹ̀ sísan ààyè ní jumlatan wahida ọlọ́run sọ gbogbo al-Qur'an kalẹ̀ kótó di pé Jibril ó wá mú wáfà náà lọ́wọ́ Muhammad sallallahu alayhi wa sallam ní ilé tẹ̀rẹ̀ èjì tẹ̀rẹ̀ eléyìí ń sàlàyé fún wa pé òru yìí òru tó pàtàkì nínú ẹ̀sìn yìí nínú Suratu Dukhan ayẹyẹlẹ kẹta ọlọ́ba ní inna anzalnahu fi laylatin mubarakah ọlọ́ni al-Qur'an àwa la sọ ní òru tá a fàlùbáríkà sí òru tá a ṣe ní òru alálùbáríkà ó túmọ̀ sí pé òru yìí nínú orúkọ rẹ̀ náà ni pé Laylatul Mubaraka òru alùbáríkà yẹn wọ́n nítorí nítorí la fi ń pè é ní òru alùbáríkà wọ́n nítorí pé lóru yìí òun náà ni oríṣiríṣi dáadáa al-khairat wal-barakat ọ̀pọ̀lọpọ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ alùbáríkà ni máa ń sọ̀kalẹ̀ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn olùsìn lọ́hùn tí wọ́n ṣe kòńgẹ́ òru anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ló fi ṣe àlàyé fún àwọn hadithi tiẹ̀ pé hadithi Abi Hurairah radiyallahu anhu ó wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọmọ Bukhari anabi man qama laylatal qadr imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi anabi ni tó bá jẹ́ pé òru Laylatul Qadr tó bá wà níta jí tí ó sùn tí ń wá àlùbáríkà tí ń wá dáadáa tí ń bẹ nínú òru yìí gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣe pátá ọlọ́run sì ni kí wọ́n ṣàforíjì ẹ̀ fún un nínú ọlá àtòrí tí ń bẹ nínú oṣù yìí ni bákan náà nínú ọlá tí ń bẹ ń bẹ òun náà ni pé ìbáàdà téèyàn bá ṣe ìjọsìn téèyàn ṣe lóru rẹ̀ látòlù kadìr khairu min alfi shahr gẹ́gẹ́ lọ́ba yìí sọ fún wa nínú àyà al-Qur'an nínú suratul qadr ọlọ́ba ilẹ̀ látòlù kadìrí khairu min alfi shahr ọlọ́run ní òru àbí yìí ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ orú pàtàkì yìí ó fẹ́ ìjọsìn téèyàn bá ṣe tìláwà al-Qur'an lèèyàn ṣe bẹ́ẹ̀ ni àdékẹ́rọ̀ tó bá súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ilẹ̀ yẹn ṣe níbẹ̀ ni gbogbo ohun tó bá ti dẹ́ṣẹ̀ ìjọsìn pátá tí yẹn bá ṣe lóru àbí èyí olórí lọ́dọ̀ ọlọ́run ọba jù èyí tó ṣẹlẹ̀ nínú ẹgbẹ̀rún oṣù mẹ́rin ẹ̀wọ̀n oríire ńláńlá tó ń bẹ fún gbogbo ẹni tó bá dìde láti wọ òru kódà ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala sọ fún wa ẹnu suratul Qadir ọlọ́ni tanazzalul malaikatu war ruhu fiha lóòrè àwọn màláìkà ó máa sọ̀kalẹ̀ sórílẹ̀ ayé àwọn àfọ onímọ̀ wọn ní tí wọ́n máa sọ̀kalẹ̀ pẹ̀lú ẹ̀ òun náà ni al-khairat wal-barakat ọ̀pọ̀lọpọ̀ dáadáa àtọ̀pọ̀lọpọ̀ albarka nínú àkọọ́lẹ̀ mi lọ́dọ̀ àwọn onímọ̀ wọ́n níbi kulli amrin qadahu Allah gbogbo àlámẹ̀rí tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó ti parí fún ọdún kan tí ó máa ṣẹlẹ̀ lọ́dún kan iná àwọn máa sọ̀kalẹ̀ pẹ̀lú ẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé inú àǹfààní tòwé ní wọn náà pé kéèyàn ó dìde ní téèyàn ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní dáadáa ní téèyàn ò fẹ́ láboró téèyàn fẹ́ kọ́ lọ́n gbé dínà síyàn èèyàn mọ̀ sàlàyé àfọlọ́run ọba subhanahu wa ta'ala òru abiyì òru àlùbáríkà ní gẹ́bọ́lọ́ ọba subhanahu wa ta'ala mo ti ṣe àlàyé ẹ̀ fún wa òru yìí náà sì lọ́gá gbogbo òru tí ń bẹ nínú ọdún kódà ó ju òru ọjọ́ ọdún lọ ó ju òru ọjọ́ ọdún léyà lọ Laylatul Qadr ó ju gbogbo òru míì lọ ó ju òru ọjọ́ jimá lọ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé ọlọ́run subhanahu wa ta'ala ó ròyìn rẹ̀ pẹ̀lú àwọn ìròyìn tó jẹ́ pé kò sí lára òru míì nínú òru ayé Lailatul Qadr yìí anábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sàlàyé fún wa anábì ní inni kharajtu li ukhbirakum bi Lailatil Qadr anábì ní mo jáde anábì ní sọ fún àwọn sábàjọ kan anábì jáde tí mo jáde mo fẹ́ wá ṣàlàyé fún yín ni pé òru tá a sọ kó pàtàkì yìí ìgbà wo ni ìbàjẹ́ fatalaha fulan wa ànábì ṣùgbọ́n kété tí mo jáde báyìí mo bá rí àwọn méjì kan tí wọ́n ń ṣe fàǹfà tí wọ́n ń jà láà tí ìjà tí ìjà dà wọ́n pọ̀ tí wọ́n ń fa ọ̀rọ̀ mọ́ra lọ́wọ́ farofi at ànábì lóru ìpàápàá tí ó jẹ́ bọ́lá ṣe gbé kú nínú yèmí nìyẹn fa asa an yakuna khairan lakum ànábì ní pàtó ọjọ́ tí ó jẹ́ tẹ́ ẹ̀ mọ̀ yẹn tọ́lọ́ ń padà mú kú nínú yèmí ó sọ sẹ́kó jẹ́ dáadáa fún yín fálítẹ̀mí sóra fil ashril awakhir ànábì tẹ́ bá máa wá òru yìí ẹ máa wá sí àwọn ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan ó tún wá sí pé gbogbo ìgbà táwọn Ramadan tó bá ti pé mọ́kànlélógún láti wá máa wá oṣù láti máa wá òrùlẹ̀ lẹ́tọ̀ kọ́dìrì. ìyàwó Aisha radiyallahu ta'ala anha ó ní kana Rasulullah sallallahu alayhi wa sallam yajtahidu fil ashr al-awakhir ma la yajtahidu fi ghayriha àkọọ́lẹ̀ ń bẹ lọ́dọ̀ ọmọ Muslim wọn lànà ìwà Muhammad sallallahu alayhi wa sallam ni ń ṣègbìyànjú táwọn kí ni ìgbìyànjú tí ó máa ṣe ìgbìyànjú ní àyètẹ̀ká ìgbìyànjú láti máa wọ òrùlẹ̀ láti kàdé láti wá dáadáa lọ́dọ̀ ọlọ́run láti lékún ní ìjọsìn níwájú ọlọ́run bá ìjọsìn tí ó sọ wá dọ́mọ àlùjànnà níwájú ọlọ́run nínú àkọọ́lẹ̀ mi wọ́n ní àwọn ìṣàrọ̀ di àlàáni ha wọ́n ní káàní nàbí sallallahu alaihi wasallam lánàbí wa Muhammad idha dakhala al tọ́jọ́ mẹ́wàá àgbẹ̀yìn Ramadan bá ti wọlé ṣàdàmì ìzáràkù ànábì ó yóò fún ṣòkòtò rẹ̀ tó le àwọn onímọ̀ wọn ní kí ni túmọ̀ eléyìí wọn ní túmọ̀ ẹni pé kò ní rí àlámàrí obìnrin kò ní rí roma mọ́ṣáláṣí ni wọ́n ti ọkàn lọ sí àwọn kan ní túmọ̀ ẹ̀ náà ni pé àdàpé pé ànábì ò gbáradì fún ìjọsìn ní jẹ́bẹ̀ wọ́n á fi àlẹ́ ìlà ànábì wa máa fi gbogbo òru ẹ̀ yóò máa fi sin náà wọ́n á yí kọ́dọ̀ àlà tó ń bá ti ń sin lọ́hùn yóò tún máa jí la máa fi ṣe torí ẹ̀ lànà anábì ní faltemisu fil witr min al-ashr al-awakhir anábì ní ẹ máa wá òru Lailatul Qadr ẹ máa wá sínú àwọn ọjọ́ tí èjì ò lè pín nínú ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn tí ẹ bá fẹ́ wọ́jọ́ ẹ kí làwọn kan tá a máa ṣe ń bẹ̀. ìyá wa Aisha radiyallahu ta'ala anha ó ń bẹ̀ lọ́wọ́ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith Imam Tirmidhi wọn ya Rasulullah ó ní wòjíṣẹ́ ọlọ́run ara'ayta law alimtu ayya laylatin laylatul qadr ma aqulu fiha ó lọ́wọ́ ànábì ti bá tiẹ̀ máa jọ́ tí lára tó kọ́dé lọ sí máa kó ló fi hà kí ni mo kí ni màá máa wí bẹ́ẹ̀ qal ànábì ní ẹ̀rẹ́ àṣà máa sọ pé kóòlì allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni ànábì ní máa tọrọ àdúrà máa bẹ̀ lọ́hùn pé ìwọ ọlọ́hùn innaka afuwun ìwọ lọ́ọ́ bá alámojúkú tí máa ń fẹ́ràn ó sì nífẹ̀ẹ́ kó máa ṣàmójúkò máa ṣe àṣàmójúkò fún mi ibi làwọn àbá àti fàáyọ wípé àti dáhùn ń ṣe ní òru Lailatul Qadr òun náà ni pé a máa kún fún ìbẹ̀ lọ́hùn a máa kún fún àtòrí ìtọrọ àforíjìn a máa kún fún àti ọlọ́run a máa sí gbogbo àwọn nǹkan tó lè yọ ọlọ́run ọba nínú nínú ọ̀jọ́sìn ká lè bá a ní ẹ̀san tí ó kún níwájú ọlọ́run ẹ̀san àjọsìn fódìdí ẹgbẹ̀rún oṣù ẹgbẹ̀sùn náà àdìsàn àlẹ́bà Muhammad sallallahu nínú àdádálẹ̀ ló wá wà kálá ń kóra wá jọ à ń ṣe làlátọ̀ ìkọ́dẹ̀ à ń ṣe wá sí ń bẹ́ àbá mọ́ṣáláṣí tiẹ̀ papọ̀ pé gbogbo wa ẹjẹ́ wa látọ̀ ìkọ́dẹ̀ nínú àdádálẹ̀ tí ò sí lánàá nínú ẹ̀sìn nínú súnà àlẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam lélẹ̀ Al-Imam Malik rahimahullah ta'ala ó ní man ibtada fil Islam bid'ah yaraha hasana faqad dhanna anna Muhammadan khana risala ó lẹ́nu tó bá fi nǹkan kan bọnú ẹ̀sìn tí wọ́n ń rò pé dáadáa ló mú wọnú ẹ̀ wọn ní ajẹ́pẹ́ tó sọ ni pé oníjàmbá ni anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam Lailatul Qadr àyíwá ní jàmá àyídájọ́ sí àyíwá pẹ̀lú jàmá lápapọ̀ kálukú máa wá tiẹ̀ gẹ́gẹ́ bí àwọn Aisha radiyallahu ta'ala anha gẹ́gẹ́ bó ṣe ń wá tiẹ̀ tánàbí náà ń bá tiẹ̀ lọ ní mọ́ṣáláṣí aqulu ma tasma'un astaghfirullah li wa lakum assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.